أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته تتواصل قراءتنا من كتاب متن الرسالة للإمام ابن أبي زيد القيرواني رحمه الله وما زلنا في باب البيوع وما شاكل البيوع قال رحمه الله وإذا بعت سلعة بثمن مؤجل فلا تشترها بأقل منه نقدا أو إلى أجل دون الأجل الأول ولا بأكثر منه إلى أبعد من أجله وأما إلى الأجل نفسه فذلك كله جائز وتكون مقاصة الحمد لله فاني فون الله أبا ilé tó ní ìran kan nínú ìran òwò ṣíṣe ọ̀nà tá a máa ń gbà ṣe kátàkárà eléyìí òun ni àwọn onímọ̀ ń pè ní bẹ́ẹ̀rù àlàyìnà bẹ́ẹ̀rù العين بي العين حرام ني تريكو ان شاء الله ابا يكي الله ابا تولاري كما ابا وصنو حديثو كيبي إذا تبايعتم بالعين وتركتم الجهاد في سبيل الله وأخذتم بأذناب البقر سلط الله عليكم عقوبة لا ترفعوا لا يرفعوها عنكم لا يرفعها عنكم حتى ترجعوا ìlà dinikum wọ́n ṣe ọlọ́run ní pé ẹ̀yin ìjọ mi sallallahu alaihi wasallam ẹ kíyèsí àwọn nǹkan mẹ́ta kan bí ẹ kíyèsí ṣíṣe rẹ̀ àkọ́kọ́ ni pé tẹ́yìn bá ń tajà yìí tá ń pè ní bẹ́ẹ̀ ìwọ̀n àyín náà tá a padà ṣàlàyé rẹ̀ yìí àbí tẹ́ ẹ ń tẹ́ ẹ ṣe jihadi mọ́ fi sabilillah jihadu bilmali wal jihadu bin nafsi ọdún méjì tẹ́ fi jihadi lẹ́tẹ̀ ṣe táwọn èèyàn ò jara wọn lógun máa ń wọ̀ kọ̀ fún yàn tí ò dáa wọn ò kọ́ ọ mọ́ ẹlẹ́ẹ̀kẹta nítànàbí tún ká sallallahu alayhi wa sallam pípé wà àkàtún bí azinabil bakar pẹ́pẹ́ ní àádá lẹ́ ń bá káàkiri ní pé tẹ́ ẹ gbá àwọn ìró ẹ̀sìn lẹ́ ń lé káàkiri eléyìí kìnnáyà ni ọ̀hún ṣe ọlọ́run yìí kí ọlọ́run tó lára kọ́ máa bá ọ fi ń ṣàpèjúwe pé báwọn èèyàn ti máa ń mójútó dúkìá wọn pàápàá jù lọ màálù láyé john tó sọ pé ní òun náà fi ń ṣe òwò màálùú onira kọ́mí ni ẹni tí ń da màálùú ń gbà mí gan-an kí nǹkan mi ò ṣe ẹ̀mí ó fẹ́ yára lájú kí nǹkan mi ò ṣe màálùú lọ tó ń ṣe ọlọ́run ni pé tí àwọn ìsọ̀rọ̀ àwọn sálàm ìkan náà mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá ilé gbilẹ̀ láwùjọ kan pé ìyá ọlọ́run ọba ni ó máa sóbí òjò ní àwùjọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ìran ọjà inú àwọn ìran ọjà tí àwọn afáwa pè ní bíọ́ọ̀lù ẹ̀yìn náà ò ní ibùdó àti ìzẹ́dì kẹwàá ni wàá sọ ó ní pé wáyé ìzá bíńtà sílẹ̀ àtàn bìsámánì àjálì téèyàn bá ta ọjà ó tajà but kì í ṣe haalan kì í ṣe ọjà tí wọ́n sanwó ẹ̀ ní ìsìn ó ta ọjà kan bìsámánì àjálì pé ẹ máa gbọ́jà lọ wọ́n padà wá sanwó ọjà wọn létà ó ní fàlàtà ṣẹ̀ríhà ẹni tó ta ọ̀nà tún padà wá kò gbọ́dọ̀ lọ lè ra ọjà the same ọjà ń the same ọjà ń kò gbọ́dọ̀ lọ lè rà á bí akọ́là mínihù kó wá rà á pẹ̀lú lesser than amount tó fi tó ta fún tọ̀hún àá padà má pẹ̀jú rẹ wá. ìgbà tó ń ra òun àpò méjìlél yẹn fi lè rajà ẹ̀ nàkídán áwò mọ̀ àjẹlẹ̀ kò gbọ́dọ̀ rà kọ́tọ́ pé nítọ̀ owó ẹ̀ gbọ́jà tó ọ̀rẹ́ tó ń tà fún ọ gbé padà wá owó nìí but ìgbà tí ó ra òun èyí tóun owó tóun ó san fún ẹni tó rajà lọ́wọ́ rẹ̀ kò tó iye tí ẹni tàn wọ́n rà ìbáyẹ pé ni yóò da owó lẹ̀ ni àbí pé òun náà padà máa sanwó díẹ̀ díẹ̀ ni kò tọ́ nakidan aw ila ajalin dúnà ajalin awal ìbá àjáyé pé ní ìgbà tí albaio ẹni tó tajà lákọ̀ọ́kọ́ tó fẹ́ di mu olùrajà nísìn tó bá fẹ́ rà á láwìn ìbá àjá pé àsìkò tó dá kí àsìkò tàkọ́kọ́ tó pé ni àbí lẹ́yìn ìgbà tó tó pé tán gbogbo eléyìí wọn ni kò tọ́ ṣùgbọ́n wàá mọ ilẹ̀ ajali nafsi yìí báyìí pé ní ó tajà fẹ́nìkan ó tún wá rà á padà lọ́wọ́ rẹ̀ ní àwìn láwìn àsìkò tó sì dáná déédéé àsìkò èyí tí ẹ̀tọ́ fún olówó náà ni tọ́wọ́ fún lọ́wọ́ náà ni àbí dèdè owó tó sọ náà ló tún padà rà nákẹ́dà lọ́wọ́ rẹ̀ wọ́n ní pé fàdálíkà kó lò ó da ìzùn àwọn eléyìí ó tọ́ yálà ó rà ó pẹ̀lú pẹ̀lú iye tí téńtàn tó tà àbí ó rà pẹ̀lú àsìkò mi pé eléyìí ó tọ́ wàtàkùnù mọ̀kọ́ sọ̀ yóò di bẹ́ẹ̀rù màkọ́ sọ bẹ́ẹ̀ wọ́n kọ́lọ́ náà nípa ń pè ní táwílíyà kéyìn ó replace ẹnìkan pẹ̀lú ẹnìkan ká fi gbèsè di gbèsè náà ní màkọ́ sọ. ìtumọ̀ nǹkan tí àpèjúwe ẹni eh, wípé àkọ́kọ́ sọ pé ìdàbíyìntà sílẹ̀ àtàn tí yẹn bá ra nǹkan bíi tábánìmù àjálè tó rà á ẹ̀ẹ́ntàn tó rà lọ́wọ́ yẹn ní sàfàpèjì zaidun wà á mòrò àtàlàpọ̀ ra báìkì lọ́wọ́ amúrù zaidu oníbàáyé hùsẹ́là amúrù onímọ̀lùsẹ́rì báyà pọ̀tùpà tí amúrù ó rà amúrù ò ní pé ọ̀kadà ní ọmúgbọ̀kadà owó ọ̀kadà ní kò wí báwọn sápẹ́ báwọn ni pé amúrù ra ọ̀kadà lọ́wọ́ zaidu ó rà ní one hundred thousand ó sì fún zaidu ní one hundred thousand naira lákìdán ó wá pẹ̀yìndà táwọn ni pé ah òun fẹ́ ta machine yìí padà ẹni tó zéèdù tó ta fún un kò sí láì fi kó ra machine padà lọ́wọ́ rẹ̀ immediately náà yìí mọ kó ra ní ẹ̀níwó àbí kó ra ní iye price náà náà sòwò àbí kó ra jù bẹ́ẹ̀ lọ kí amúro ẹ̀kọ́ jèrè kò sí láì fi torí pé gbàtà tó ti sanwó òun machine ti kú ọlọ́dọ̀ zéèdù ó ti di ti amúrò one hundred thousand naira náà sì ni ó ti kó ní ti amúrò ti di zéèdù sọ ní kálukú ti màláka sọ́ra tẹ̀mílík àti rí ìní nǹkan amúrò ti dẹ́n tó ní machine nísàlẹ̀ tó yẹ kó jẹ́ tó ní owó zayed ó ti dẹ́n tó ní one hundred thousand naira nísàlẹ̀ kó yẹ kó jẹ́ ẹni tí ó ní machine tó eléyìí dàgbà àgbáyé pé ìdàbíyẹn tà sí láti di sámánì mu àjálẹ̀ tó yìí ni pé tí ẹ bá yẹ sámánì mu àjálẹ̀ tó wáyé pé ní nàkídà ni òní amúrò wọ́ra kò sí láìsí níbi ń gbà tán kọ́ ìlú fún amúrò zayed padà eléyìí kò sí láìsí ẹ̀ kọ́yẹ́ pé ní lesser than the price uh, the first price how the same how higher than it lẹ́yìn kò sí láìpẹ́ bẹ́ẹ̀ ọ̀tọ́ ẹ̀ nígbà tó yẹ pé ní ìsìn tá à ń sọ ni wípé kó rà á láwìn ni nígbà tí téèyàn jẹ gbèsè nu amúrò jẹ zaidu gbèsè nu but eh, zaidu eh, kọ́rùbù dénú dénú dénú mìbẹ́yìn ni gbèsè látara wípé ó rajà gbèsè látara wípé ó sì rajà ní àti gbèsè látara pa àyáwó almost the same tó bá ti di pé ní afẹ́ ta ẹ̀rọ àjàǹgbá kan náà so kí amúrò wá ní kókè òun ra báìkì lọ́dọ̀ zaidu hundred thousand naira títí di òní ní seventeen àbí eighteen eighteen eighteen july pàmì pẹ̀lú ògo ọlọ́run seventeen august òun wà san one hundred thousand naira one hundred thousand naira fún zaidu kó wá di. Uh, twenty july àbí twenty three any period before kí sínú tó tó kí zedo tó wá ní pé òun ó ra máa ṣe ń padà lọ́wọ́ amúrú ìdí ìsanwó fún yóò tẹ̀ sanwó fún ní on seventeen august ni before kọ́ tó kátó àti wáwọ august abájá ti wọ august before déètì táwọn jọ fẹ́nu kò ni zedo wá tó ní pé òun ó ra ọ̀dọ̀ ń padà lọ́wọ́ rẹ̀ ó ní pé ní kò lè rà nafidan aw ìlà ajalin dúnà awọl kò lè rà pẹ́ pẹ́tọ̀ eh, bí akọ́là mini miniwu láìpẹ́ ní ẹni sàkó tí wọ́n sọ ní one hundred thousand nípa ní pínlẹ̀ òun ó rà ní eighty thousand naira jẹ twenty tó ń bá sì ra owó ni tó máa ṣe ń kalẹ̀ gba eighty thousand naira ní àwọn ẹni pé níbi akọ́là miniwu eighty instead pé ó yẹ kí. amúrò san hundred thousand naira ní eighteen july eighteen august so zed tún padà wá rà padà lọ́wọ́ ẹ̀ ní eighty thousand naira tó sì gbé owó fún un so kò tọ́ ọ̀nà kejì táyé pé ní táyé pé ó láwìn náà ni yìí náà tún padà ra ọjà láwìn lọ́dọ̀ so èyí náà tọ́ tọ́lọ́ tó tó di dèdè nínú so irú àwọn ọjà báwọn wọ́n ní pé kò tọ́ ìrẹ́ká náà dúró adẹ́lẹ̀ awọ́l before kí eighteen august tó pé wàláàbí akitaro minihu bákan náà sì ni kò tọ́ kí kí zedu ìpìlẹ̀ fún kí ilé islamu bẹ́ẹ̀ sì ni kò tọ́ kí zaidu kó ra the same uh, bike lọ́wọ́ amúrù kó a ní pé wọ́n padà máa fún lówó ní eh, january abúládùn mínú eh, ni so but òun náà tún fi owó lé ni pé yóò ra machine tó ra tó tà fún amúrò ní one hundred thousand naira yóò ra padà ní one hundred and twenty nígbà wo ló sanwó ló sanwó ní january so lẹ́yìn nísìn ó ti di pé bẹ́ẹ̀ olùkálí olùkálí wọ́n fi gbèsè ra gbèsè so lọ́dọ̀ ti eh, ti kínní nísìn ti amúrú lọ́dọ̀ ti amúrú gbèsè ń bẹ lọ́rùn rẹ̀ nígbà tí nígbà tó yá hundred thousand naira tó fi tó fi gba one twenty òun náà ní òòrì so mọ́tà sóra mẹ́rin nísìn píkṣọ̀ mẹ́rin òun so tó bá rà ọ̀rajà àkọ́kọ́ ní gbèsè ìmáǹtì ní bẹ láàrin wọn ẹni tó ta ọjà ó tún padà lè ra ọjà lọ́dọ̀ ẹni tó ta fún the according to sermon ní lesser than price tó rà gbàgbàgbà tó ìmọ̀ sanwó nísinsìnyí àbí yóò padà sanwó lásìkò tí wọ́n dá òtún ìpè ní ọjà lóòótọ́. ìwádìí tó ná pósìtì ni ṣíṣẹ́ ìdìbò tó ní kó ń sanra báyìí padà lọ́wọ́ àmúrù yóò padà wá yóò sanwó rẹ̀ ní January instead of February instead of eh, yóò sanwó rẹ̀ ní September sorry instead of August but Zaid náà ni pé òun ó tún fi twenty thousand naira kún one hundred thousand naira to be actual in Germany wa bi actual wa bi actual min ajal eléyìí náà kò tọ́. picture mi wani wani wa amma ila al ajali nafsi ta pe ni ìlà ajal nafsi yìí ni tí zedo fẹ́ tà sókè eighteen august wà rà lọ́wọ́ rẹ̀ nísìnyí bí aksaro minihu ìmọ̀ bí aksaro aw bí mabilag nafsi yìí bí mabilag nafsi yìí kọ́ọ̀lá fa kólò zálíkà fàtàkà kólò já ìwé so ó lè rà ìmọ̀ bí bí aksar aw bí akọ́l aw bí nafsi yìí ni pé zaidu ó lè ra eh, ó lè rà á láwìn pẹ̀lú ní hundred thousand naira ó lè rà á láwìn ní eh, jù bẹ́ẹ̀ lọ àbí kí kó má tó bẹ́ẹ̀ torí pé ájálù kankan náà ni nígbà tí amúrò san owó fún zaidu wọn náà ní zaidu náà san owó fún amúrò tó bá ka dúró náà pé ní wàtàkùnú màkà sọ̀tàn ni pé a máa yọ ọ́ sẹ́ra wọn nù tó bá ti di eighteen sọ̀tàn.

then una una ato so àkọ́kọ́ jẹ́ eh, eh, the opposite the opposite ni ni òní tọ́ ni pé kóra kí báyìí awọ́l ẹni tó kọ́ zaidu kóra bí apálí eléyìí kò ní kò ní tọ́ sóra bẹ́ẹ̀rù lẹ́yìn náà so gbogbo ohun tí iye pé táàdì mú tó jẹ́ general principle náà ni wípé eh, ó jọ rìbá ọjọ́ rìbá ká fi èlé ká fi gba ìbùkún òun ló wà ń bẹ̀ ní sẹ́rẹ́ àti sọ wípé ní irú ọjà bẹ́ẹ̀ kò ní tọ́. ọjà ẹlẹ́ẹ̀kì ìran ọjà míì tó tún kù ni wàlá bàṣà bìṣọ́rọ́ ì àlùjọ́sáàz bí máa yóò kálú àwòyózanù síwá àdànànír wàdàrọ̀hìm máa kánà màsíkúkan. máa kánà màsíkúkan. ni wípé tá a bá fẹ́ ta ọjà. Numajamu májàmú ni pé ayẹ̀kúnà àlùmọ̀bẹ́ẹ̀ màálùú nta fẹ́ ta ká lè sọ pé ní precisely mo ṣe rí ni iye rẹ̀ ni. so wá ní pé kò sí láìsí ká ta àwọn nǹkan ní juzaf àwọn nǹkan tá a máa ń tà ní juzafu ordinarily nǹkan tó yẹ pé ní yóòzánù tá a máa ń wé àbí yòókàl tá a máa ń wọ̀n àbí yòó tá a máa ń kà pé ní èjì bóyá amẹ́nifíìtì ni àbí zira pé a fi kí wọ́n ti ń pè yáàdì wọn gbòòrò àlẹ́ yòó àlàásùlù ni wípé ní àgbọ̀dọ̀ ta àfi kó jẹ́ pé ní bìwázínú rẹ̀ ká mọ how many kilo ká mọ how many wé rẹ̀ ṣùgbọ́n wọ́n ní pé wà lábáṣà bìṣẹ́ra ìjùzàb kò sí láì fi pé n tá a máa ń wọ́n ordinarily a lè rà láìwọ̀n a rà láìwọ̀n kéèyàn dé ọjà nísìn kí wọ́n ti wá lé ẹ̀wà kalẹ̀ ilé kọ̀ọ̀kan one thousand ilé kọ̀ọ̀kan one thousand ni àmọye pẹ́rẹ́gì rẹ̀ àtìmọye kílò rẹ̀ so ní pé ìlú yìí náà sọ pé wà lábàtà ti ṣọ́ra ìjùzàb ìjùzàb ni pé májú ìlà qadruhu aw adaduhu aw waznu májú ìlà qadruhu aw waznu aw adaduhu òun náà ni pé kò sí láìsí ń bẹ̀ so inú àkàtọ́ yẹ pé ordinary ló yẹ ká wọ̀n ni àbí ó yẹ ká wọ́n wé rẹ̀ ni ṣùgbọ́n wọn ò ṣe a lè rà síwá àdànà nírọ̀ dàráhìm ọ̀tá pé anything gold anything silver a lè rà láì máa yẹ wéètì rẹ o láti máa yẹ tó wọ̀n àìpé ní gold àti silver ni. tó wọ́n ní wà á ma nìkọ́rù záàbì wà lóṣù bọ́ fàzálíkà sí ìmọ̀ já ìzòn. àwọn bíi ìpẹ́pẹ́ góòlì àbí ìpẹ́pẹ́ góòlì bóyá ìrọ̀rùn ni pé ó kà bọ́ ọ̀yà kò tí ì tó tátàrí pé àwọn kà fojú dá ni èyí náà ọ̀sọ̀ pé ní kò sí láì tí wọn táà bá ma gíráàmù àti àti kílò rẹ̀. qala wala yajuzu shira'u raqiqi wa thiyabi juzafa bó ti pé èèyàn gbọ́dọ̀ ra raqiq kí wọ́n wá lé ẹrú kalẹ̀ ká nípa ara láì máa nǹkan wọn èèyàn gbọ́dọ̀ ṣe. bákan náà aṣọ ìrákà aṣọ dìlálì kalẹ̀ pé àwọn eléyìí àbíká máa àwọn ọmọ ẹni àsọ ká sì tu ìkọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan láìpẹ́ ní ó kó tó bá ti máa ń tajà sunday sunday àbí tí wọ́n tajà kí ni ká ní gbogbo ọjà tó wà lórí lórí tébù ń bẹ̀ ẹ̀ báyìí lára láṣọ tó àkẹ́kọ̀ọ́ máa yẹ rẹ̀ wàlá máa yomkinu àdùhù bìlá màṣákọ̀ gbogbo nítorí pé ní ó rọrùn ká tà wọ́n àgbọ̀dọ̀ tààjù ìdáfán lókun àti bọ́jà pé ní kò sí ìnira kò sí difficulty níbi kíkà wọn tó bá fẹ́ ra ráìsì jẹ́ pé àti wọn ráìsì wọn kò sí ìnira ńbẹ̀ tó ká wọn ni ẹ̀wà ká wọn aṣọ tó ní ìdíkà káka káka ni abẹ́ta ilẹ̀ tó ní ìdíkà mọ how many mítà ni square mítà ni ilẹ̀ tó ká mọ iye rẹ̀ torí pé yíyún kò àti màá kìí ṣe nǹkan tí tó nira kò gbà sùn kó kò sì gba ìṣẹ́jú kò sì ní alá yóò ká má ka lè deserve tó tó bá ti pé ní àwọn tó ti kà sókè òun àwọn tí ó bá ti rí pé ní kíkà rẹ̀ àbí wíwọ̀n rẹ̀ tó yóò níyàn la àbí yóò gbàsòkò àbí òun gan kéré bíi ká lé ẹrẹ òdùkú kalẹ̀ nísìnyí àbí wọ́n lé so kalẹ̀ àbí wọ́n á lé nǹkan oko kalẹ̀ kò sí láàbí ká pé lónìí ìkọ̀ọ̀kan bá ti máa ń lé ẹ̀wà kalẹ̀ àbí ìkápá yìí so ọ̀nì kò sí láì sí níbi eléyìí wọn àwọn ọjà kan náà tọ̀nà so kókó lẹ́yìn náà ni wípé ní àwọn nǹkan tí wọ́n máa ń wọ̀n tí wọ́n máa ń ṣe ní pẹ́rẹ́gì tá a máa ni pé ká kà wọ́n kó tó di pé á rà wọ́n ni pé kí àwọn àwọn kó tó di pé á rà wọ́n bàtí nígbà tí wọ́n bá lè kalẹ̀ láì sọ pé ká wá fi òṣùwọ̀n sí kò sí láì fi kí ká bàtí ká gbàgbé pé a ta nígbà kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí wípé àwọn eh, màtẹ́yìláàtì màùzùnáàtì àti màdòdá àti àwọn nǹkan tá a máa ń wọ̀n tá a máa ń wé tá a máa ń kà tí wọ́n bá rà wọ́n pẹ̀lú wípé ó fi kílò ló fi rà wọ́n àbí ó fi pẹ́rẹ́gì ló fi rà wọ́n pé bá ń ta pẹ́rẹ́gì iye báyìí àbí bá ń ta ráìsì iye kílò báyìí tí ò bá tí wọ́n kàn sọ pẹ́rẹ́gì sí i tó ìyóhùn dọ̀mọ́nù rẹ̀ ni pé tí nǹkan bá tó bá tó bá bàjẹ́ dàbó dànù ni ẹni tó tà ní òní nígbà tí wọ́n bá tí wọ́n bá tí wọ́n àfi tó yẹ pé ní ẹni tó ta sọ fún ìtàn pé wá wọn kìíní yìí òun ni ò tí ì lọ àbò nípa ṣé bẹ́ẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ nípa ìjà tí wọ́n ò ti parí ìníìdì àwọn àgbè ni ẹ̀jẹ̀ pé ní ọjà ti parí báwọn ni tọ́lá pẹ́ẹ́n bá ra yíkùn kọ́ yẹ pé nìkan ẹlẹ́dẹ̀ yóò zánu àwọn yóò kálu àwọn yóò ádùn ẹ̀pẹ́ náà bá ra tí wọ́n rà níra jù záfà yìí ni pé tí wọ́n wọ́n kò ní fi má ni yóò قال ومن باع نخلا قد أبرت فثمرها للبائع eléyìí àwọn àgbẹ̀ wọ́n ní ìdí rẹ̀ púpọ̀ ẹni tó bá ta igi ọ̀pẹ àbí igi dàbínù àbí gbogbo ohun tí ń jẹ́ igi tí ń so yálà ìgbá ni àtàwọn igi míì tó náà tó máa ń so kọ̀dí ó bìrọ̀ tí sámárù kọ̀dí ó bìrọ̀ tí tí wọ́n ti flakọ́hà rẹ̀ níbi pé wọ́n ti tẹ̀lékẹ́wò ni kí kí ó ti máa taná àti rí nǹkan tí ń taná káàkiri ìfi ń taná ó ti múra àti so bí ó sì ṣe ìtaná náà ní gbogbo ọ̀nà tó pé làwọn máa fi ń gbà mọ̀ wípé igi oko ó ti fẹ́ máa so láti ti rí báyìí láti ti rí báyìí tí yẹn bá ta sámárù rẹ̀ lè báyìí lè báyìí o ẹni tí tó ta òun ló ní ẹni tó ta nǹkan òun ló ní fàpèjú ẹni sìn àwọn èèyàn ta nákàlù àbí irú ojú ọ̀pẹ táwọn wò yìí a ti wá rí i pé ní o ti so o ti so kò tán bá ta igi òun àbí wọn ò lè ta èso tí ò tí tí ò tí gbó but wọn lè ta igi even ṣe pé ní èso tí ò tí gbó ń bẹ lórí rẹ̀ but wọn bá ta igi ẹni tó ta igi mọ̀ yìí pé ní ẹni tó ra igi òun máa pè ní ẹni tó ta igi òun òun ló ní èso tó ti germinate wọ́n tí ò tí ì bó. so wọ́n máa pè ní ìbáyìí ilá ayé ìṣẹ̀lẹ̀tọ̀ àlùmọ̀tà àfi ká pè ní ọ́nìkà igi ọ̀pá yìí wọ́n àti so àbí igi àgbà yẹn igi àgbà ní ìṣòro ti so bọ̀ tí àgbọn ò tí ì bó wọ́n wá ta igi àgbọn àti pé igi àgbọn tẹ́ ta ẹni tó rà òun ló ní igi bọ̀ àgbọn tó wà lórí ẹ̀ tí ò tí ì gbóhùn ẹni tó tó ta ló ní so yìí ni pé wọ́n máa lè tẹ̀ títí títí tí tí ó fi gbó tí ó fi gbó kiri bí tó fi ka ẹ̀ tó fi wá ka yálà yóò ka nàbí yóò ta ni tó bá ti wá gbó ìwọ̀n ó lè ta fún wọn tó rà náà. ọ̀tàgìlọ́tọ̀ ó tẹ̀ sọ̀rọ̀ lọ́sàn. so that's rule of law provision of law nù ṣùgbọ́n tí ẹni tó wá wá rà wá sí májèmọ̀ ìpẹ́tọ̀ ìgbé àgbọ̀n tá a ti ń wò yìí ó tẹ̀ ti ń so bẹ́ẹ̀ ni ti ń so èso rẹ̀ náà yóò wà lára ibi tí mo tà náà tí mo rà náà ni o tó ìyóò kò sí láì fi ń bẹ tó hadith eléyìí ó ń ṣe ọlọ́run ìkí ọlọ́run tó lára kó máa bá sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ní ní abá èso ẹni tó bá ra igi ilé èso tó sì fi so eh, èso rẹ ẹni tó ta ló ní àyàfi tí ẹni tó rà bá ṣe májẹ̀mú rẹ̀. قال وكذلك غيرها أي غير النخل من الثمار so nínú àwọn oríṣiríṣi èso lábẹ́ àti wọ́n pè igi ọ̀pẹ igi àgbọn àtàwọn igi míì mama ní ìbáàrù sọ́dọ̀ pé kọ́ni ó bẹ̀rẹ̀ sí kọ́ni wà ní ìbáàrù àtẹ̀ríkìrù so kí wọ́n germinate rẹ̀ kí wọ́n sterilize igi òun là ń pè ní ìbáàrù wà ìbáàrù zẹ́rẹ̀ yìí fún igi eléso bí igi àbí igi àgbọn àbí igi ọ̀pẹ ẹ̀mọ̀ igi àwọn igi ọ̀pẹ wọ́n máa ń fi wọ́n mú síìdì akọ òun ó fi sí ara igi ọ̀pọ̀ tí wọ́n máa ń fi aṣọ funfun tó fi wé tí ó fẹ́ fún wíṣọ́ra kọ́ ba jàmílẹ́tì kó náà lè ba àmọ́ kọ́ lè ba àṣọ ìrìn láì ta àlà tó ti tí wọ́n bá darí pé wọ́n ti àbára rẹ̀ tó ẹni tó ti wàhálà rẹ̀ ní òní. wà á mọ̀ zara zara ní kàtí irúgbìn tí ń wù lẹ́lẹ̀ ìgbàdo ni ọkà bàbà ni eh, wíìtì ni tòmẹ́tò ni ewédú ni àwọn yìí lẹ́lẹ̀ ni wọ́n ti ń jáde kí ni ìbárò tuntun wọn ìbáwọ ẹni pé kòrójù rẹ̀ kò sí àbá wa ta ẹni tó ta igi ó ta oko nísìnyí ó ta ilẹ̀ àbó ta igi oko bẹ́ẹ̀rù ìta tó máa ń pa òkìtì ó lóun fẹ́ ta òkìtì bàtà dé òkìtì àárín kankan tí ń jẹ́ ewé yálẹ̀ ewé bẹ̀rẹ̀ àbí kìtì bẹ̀rẹ̀ àárín kankan àbẹ̀tọ́ òkìtì tẹ́ ń ta wọn ra wọn òun ló ní bàtà bá ti rí pé àwọn àṣà alátabàrà kala ewédú ti ń jáde àbọ́kà ti ń jáde àgbàdo tí ó ti ń tó báyìí lè yọrí kékeré báyìí ìbáàrò ti tiẹ̀ nù bá ní pé òkè ti tọ́ ara ó nílẹ̀ àwọn tí tó ń jáde yìí ẹni tó ní oko òní so ìtumọ̀ gbélé yìí ni wípé tí nǹkan kan bá ṣe ẹni tá a ní báyò lónìí òun igi ọ̀pẹ tán tà àti igi àgbọn tí wọ́n tà tí nǹkan kan bá ṣe igi àgbọn ẹni tó ní ni ó ní òfò rẹ̀ kì í ṣe ẹni tó rà. Mm. فبين نزاري والناس قال ومن باع عبدا وله مال فماله للبائع أجر ونا ẹni tó bá tó ra ẹ tó ta ẹrú láyé tìgbà tó ń ta ẹrú ẹrú ń wá ní owó ẹrú ló ta owó tí tẹrù ń ní ẹni ní òní o ilá ẹni ìṣẹ̀rí tọwọ́ àgbàtà àfi tí ẹni tí ó rà bá ṣe májàmọ́ pé òun ní eléyìí òun o. قال ولا بأس بشراء ما في العدل على البرنامج بصفة معلومة kò sí láìfi yìí ni pé ó tọ́ ó tọ́ kéèyàn ó ta àwọn nǹkan tí tó máa ń wà nínú tá máa ń páàkì ní pàkéjì rẹ̀ bóyá bíi bíi sìmẹ́ǹtì lápèjúwe àwọn àwọn irú nǹkan tó ẹ̀yìn tó wà lórí láti láti prógámù ẹ̀ka rẹ̀ rẹ́dí so ìmọ̀ bí sífà tàbí kọ̀ńténà àìkókè kọ̀ńténà yìí tó wà lórí omi òun fẹ́ tà kí ló wà ń bẹ̀ òun rí nǹkan tó wà ń bẹ̀ ni eh, one ton of eh, golden mop one ton of macaroni one ton of one ton of tó ń tu ò sílẹ̀kùn so ẹ̀ka yìí pé bí sífà eh, tí ń màálù màtìn ṣe ń sàtìmọ̀ yìí pé ní this uh, illustration tó wà ń bẹ̀ ni yóò ó tọ́ wala yajuzu shara'u thawbin la yunsharu àmọ́ ká wá lẹ́pẹ́ afẹ́ ra aṣọ ká ká aṣọ sórí tébù láì fọwọ́ kan gbogbo aṣọ tó bá ti mọ́ bẹ̀rẹ̀ tẹ́tẹ́ ń rí àlẹ́ láì fọwọ́ kan tó yí n kò tọ́ wà yí ó yàtọ̀ fún pólíṣẹ́ rìlẹ́ rìlẹ́ rìlẹ́ rìlẹ́ nàbí aṣọ àṣọ rìlẹ́ tó máa ń tàn sàwọ́dì eléyìí wọ́n disipili rẹ̀ ẹ̀ máa káàkiri inú ṣọ́ọ̀bù ẹ̀ yọ ẹ̀ wò owó tí ó bá tọ́ yín lọ́rùn ẹ̀ dá padà síbẹ̀ èyí ń kọ́ eléyìí ń tọ́ ìpín wákàtí friday àti gbogbo àtọ́ tó bá mú níbí yìí o tẹ́rùn ìyá mi tó ìyàrá sí wà fún yàn. wàlá yàjú sí ṣàrọ̀ wọ́n sábẹ́ láyé ń ṣàrọ̀ wàlá yóò sọ́fù. ẹn láyé ń ṣàrọ̀ pé aṣọ tí kò gbọ́ àtọ́ tó wà lọ́wọ́ àlọ́rù pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní sìn ten ten riyals ni àbí ten ten naira but kékeré pé ẹ̀ ní two o ìkíni ìjọba ti lè mú báyìí tọ̀ láti àyè sọ̀rọ̀ ògbójòǹbó mi lọ́la gẹ́gẹ́ bí mẹ́tàlá bí akẹ́ márùn nìyẹn gbogbo tó bá ti mú tán rẹ̀ àti ìbá àti ya ìbá àti má ya òkè láàyò ń ṣàyè pé tí téèyàn ara láàyò láàyè àṣẹ́sì rẹ̀ pàtó bá ti lè àṣẹ́sì rẹ̀ ìyẹn a ó wà láàyò sọ́fù tí ó sì mọ ipò òun sọ fún pé wàá tó rí nì mo ní step yóò tẹ̀ lọ́rùn àbí yóò mú àtàmì sọ yóò mú sẹ́ẹ̀tì àbí yóò mú ṣòkòtò àbí yóò mú t-shirt bá tó fẹ́ lọ sàwó ìtọ́rí mi tó tán sáyìn jùlọ yóò drop eléyìí yóò tún mú mi jù yóò yóò ń tọ́. ọ̀la láyà jùlọ ṣòro ọ̀sọ́bìn láyò ń ṣàrò táàmù ìtàn àánú ṣọ́ọ̀kì àni pé àtẹ̀wò yìí ọ̀pá kan rẹ̀ àbí bẹ́ẹ̀ ṣe wọ́n àti gé lọ́pàá márùn-ún márùn-ún ẹ̀mú kan bẹ́ẹ̀ ẹ̀ máa mú lọ láì tu yóò tọ́ láì sọ pé ní bó ṣe rí ni ìwọ̀n tọ́ a ó fi lẹ́yìn mùsùlùmí kí wọ́n á pè wọ́n à ń ta aṣọ agbọ́lọ̀ ṣọ́ọ̀bù lóru kókò kankan àbí lọ́sàn gan-an níbi tí ò sí náà di nàìjíríà eléyìí nísìnyí sàwọ́jì so lọ́sàn tí ò sí náà ṣe bá lọ́jà míì ní lọ́jà bí ta bá lọ ọkọ̀ọ̀kọ̀ tí ń kùn lọ́sàn gbà míì gan-an ó ju ìtí kùn ní òru láwọn ìlú gidi lọ so irú eléyìí ẹ̀ gbọ́dọ̀ ra kí ẹ̀ wá ta ọsọ àbí anything téèyàn ò rí lásìkò ọjọ́ kankan nu kò tọ́ kọ́ọ́là wàláyà jùzù ṣìrọ́wù sáwọ́bìn láyò ìṣàrò ọdẹ ní ẹ̀yìn àsọtẹ́ pé ẹ̀ ní túwò wàláyà jùzù ṣìrọ́wù sáwọ́bìn láyò sọ́fù tá a máa fọ́tẹ́ rí láyà jùzù ṣìrọ́wù sáwọ́bìn fi lẹ́yìn mọ́sílímìn láyà ta àmàlánìhì ẹ̀ pẹ̀lẹ́ntì ń rà á kò mọ tí ń tó ń rà ẹni tí ń tà náà òun náà mọ tí ń tà wàlá ya àrífá ní màá fi hìí gbogbo eléyìí kò tọ́ ọjọ́ kọ̀ọ̀kan náà ni ohun tí eléyìí dẹ́rẹ́ sọ fún wa ni pé gbogbo ọjà tá a bá rà lábúdà an yakuna alimabiru màálùmán kárí kó yẹn kata mọ̀ màálùmù yìí mọ̀ màálùmán bèlè ẹ̀yìn kárí láì kó ọjà rẹ̀ ojú rẹ̀ àwọn bí sífà àbí ká describe rẹ̀ pé bó ṣe rí ni a ó bèrò yá ti ń sa àbí kọ̀tìn pé a ti rí i tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀nà mẹ́ta tá a fi lè mọ̀ pé à ń rí ọjà nù ọ̀nà náà ọ̀nà mẹ́ta nù so ọ̀nà mìíràn ni wípé ní bilamsi fi máa yẹ sí o lamsu elmi ẹ pé ní lamsu elmi o ẹ pé ní kátọ́ọ̀kì látòlé ma àbí bi taste gẹ́gẹ́ bí bisikíìtì èyí ó tètè ní yóò fi máa bó ṣe rí aobi sham nígbà pé ní òórùn lèyìn ó gbọ́ gẹ́gẹ́ bí sham kéyìn gbóòórùn gẹ́gẹ́ bí òórùn bukhar tá a fẹ́ ra a fẹ́ ra tùràrí òórùn rẹ̀ ok á pé n tó dáa ni ṣùgbọ́n orílẹ̀ yìí ń tán pè ní màálù mu kọ́ọ̀lá àbírú wàkàdá lè ka dábàtú ìlẹ́yìn mùsùlùmí gbogbo àwọn yìí ń pátápátá a lè rà ní òru àbí ìbá àjọ ìbá àjọ sàn káyọ̀ pé ní inú òkùnkùn òun náà ni. bákan náà ni èyí tó bá ti jáde pé ní tẹ̀dílé ìfúnbẹ níbẹ̀ ni pé tí ó tí ó display nǹkan tá a fẹ́ rà in opposite condition rẹ̀ bọ̀dún mẹ́tẹ́ bá lọ ọjà tí wọ́n ti ń ta aṣọ ó wàá fi iná decorate àwọn iná tí ó fine iná bíi blue iná tí ó fine tẹ́ pé bá ń ra aṣọ tó ti gbó ìyẹn bá yẹ sọ pé láti àjò láti dubai ni ìrọ̀lẹ́ yìí náà láyàjò òzò ìran àmì nínú ìran ọjà kọ́ọ́là wàláyà sóòmù ahadun àlàsáwómi àkèyí èyí ò gbọ́dọ̀ yọwọ́ ọjà tí ẹnìkan ti ń yọwọ́ ọtí bá ń pàtó yọwọ́ ẹ̀ nísìnyí ọwọ́ adé nílẹ̀ fẹ́ràn òní ìdàbàbà ní àti àdìsáàpù ni pé nítorí tí ń sòwò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yìí pé a fẹ́ ta ní one thousand ọ̀nìkà òun ò fún ẹ ní one one lẹ́yìn kò tọ́ òtún tó sọ yìí sí pé bìbíyàdà wáṣún tọ̀dọ̀dọ̀ ìbàjẹ́ ti bìbíyàdà ò la tó bá ti di pé ní àwọn méjì pé ń tajà tí wọ́n sì ti dé stéèjì kan ẹ pé ní wọ́n ti ń kọ̀ǹsídà ara wọn tó èèyàn lè rọra ìrọ̀jà náà nítorí pé ní wàzálìkà ìdá ọkà náà wàtàkọ́ràbà láti awali tàtàwò èyí tí adájà ní sọ pé ní zéèdù tí ó ti dúró níbi ọjà òṣìṣẹ́ rà kò tí táyà mi lè pè lónìí kínní zéèdù ti dúró kò tí ń bèrè pé èló ni aṣọ yìí àwọn orun náà dé èló lásọ yìí di sẹ́mà aṣọ àkọ́kọ́ ń bèrè ni ẹ̀rọ pé láti awọ́lì tàtàwò yìí ń tọ́ àmọ́ ó ti báyìí pé ní kọ́dà wọn ti rí aṣọ kalẹ̀ zéèdù ti mú sísọ́ọ̀sì tó gbé aṣọ fún amúrò kí hindu wá dé àbí khalidu dé so wà ní pé mẹ́tìgé mẹ́tìgé mẹ́tìgé pẹ̀lú kó wá fowó lékun èyí ò ní ní òótọ́. قال انتهينا من هذا قال والبيع ينعقد بالكلام يعني pé عندنا سادة مالكية كونتراكتي yóò become valid and binding pẹ̀lú ọ̀rọ̀ láì ní ibi physical departure ìtàlẹ̀ perfect ọjà láì dìde kóńtà ti tajà ká sì agree ká exchange owó ká exchange eh, ọjà tó ọjà tí òde so ní wàá ńlá yẹ tẹrẹkì alimutaba yaani kódà ní ọba kò ní ojú kan pẹ̀lẹ́ yìí wàlámà àdéhùn albayaani bilkhiyari. ما لم يتفارقا وكان جميعا أو يخير أحدهما الآخر طبعا تجا بانتاجا ni sẹ́sàn tá a ti ń tajà lópin ìgbà tí wọ́n bá ti jọ wà lójú kan tí wọn ò tí di páàtì tí wọ́n sì ṣẹlẹ̀ wọn lẹ̀ sọjà wọn sì wà hanging ní kìí inconclusive fẹ̀ẹ́ ni yìí ni pé ìkíní kejì páàtì méjèèjì ó ní right àti eh, cancel àti decline eh, contract without consent ẹnìkejì so bá ń gbé ọwọ́ mi rà mọ́ bá ń gbọ́jà rẹ fẹ́ni tó tajà òní náà ti pé ara mo ti ta fún ọ ètò bá wí bẹ́ẹ̀ tán bá kọ́ra wọn déwájú àlìkálí wọ́n dá ẹni tó tó lọ́wọ́n là má wọ́n dá láre ẹni tó gba owó rẹ̀ padà kí ló fà torí pé ní wọn ò tí ì kúrò ní ibi tí wọ́n ti tajà níjọ́ àwọn afi ń sàkójú yìí pé àwọn táǹsẹ̀ ìrìn àjò ní sẹ̀fínà ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò wọn ní ọkọ̀ ojú omi ni pé tá a bá jọ wà kóònù sẹ̀fínà tá a jọ jọ kóònù mu sẹ̀fínà ìwé àpèjì tó ní lọ́dún lásìkò táwa yìí tí a máa ń lọ by plane tó ń lọ èkó àbábòjá àbí saudi arabia nu ọjà náà ni wọ́n ti wọ́n ti tajà irú àpá máa ń ta kínní tí a máa tí a máa ń ta nu ẹ máa ń ta ní pm tó duty free duty free tẹ́ bá fẹ́ apply eléyìí sí ní òpin ìgbà lópin ìgbà tó bá ti jọba nu pléènì àjẹ́ pé duty free tẹ́yìn bá rà èèyàn ní right flight ó fly lẹ́yìn láti kó báyìí láti ń lọ wọ́n ń lọ Jeddah tí ó cover about four hours plus journey so lẹ́yìn wákàtí kan wá ní pé òun rà mọ́ ọ̀pẹ̀ crew pé ọjà pé wọ́n saboda yaran kowane wajen ne to pẹ̀lú mazhab àwọn jumhur wọn lè decline ìwà àjàgbẹ́ ẹ̀gbọ́n pẹ̀lú mazhab ṣàbí àti hanabila tó torí pé contact wọn kò sí wà biden lópin ìgbà kan sí wà torí wọn sì wà kánà jẹ̀míyàní ọlọ́dọ̀ malikiya àwọn ni pé no kò lè decline ìwà àjàgbẹ́ ẹ̀ mọ́ torí pé by eh, paro ìyẹn lè ìyẹn lè tajà nínú pé pẹ̀lú ọ̀rọ̀ ẹnu a lè tajà tí ò ní di káàdì páàtì ara wa physically. so àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ sọ pé nítorí má má lè kàfún àwọn àtàwọn àṣà àwọn ọlọ́gbà àdúgbò ìwà ni wọ́n á rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ náà ni gbogbo àwọn tó kò ti gbà mùsùlùmí ni buhari ni àtàwọn àmì tó tún gbà wá so wọn ni pé má má lè kíkẹ́ kéfà yẹ́rù yẹ hadithan ọ̀ kéfà yọ̀ kárẹ́jù hadithan wà tọ́ ìhí wọn fà lè pọ̀ láyà má lò bí. bóò ni wọ́n ti gbàdí sí ọ̀tẹ́ ni pé tí ò ráyé lò ẹ̀sùn fẹ́ apply rẹ̀. Abu Hanifa wọn ni pé ajá ti mọ̀ nígbà tẹ́lẹ̀ pé òun máa ń ìmọ̀ ìtúbà wo inú àdéhùn nígbà tí ò bá ti kò ní kò ní gbà bàbá ti sọ̀rọ̀ lórí ilé ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà. ìpè Imam Abu Hanifa ta rahimahullah mọ́tàwá ìsà kì í tó máa ń fi rọ́dù hadith bí hawa kì pé ìfẹ́ mi hádàpù wọn náà ní pé láti make sure wípé ní n tí èyí hadith àwọn èèyàn òun jọ ká fi ṣe hadith torí pé oríṣiríṣi láwọn àsìkò kan táwọn yẹn àwọn oríṣiríṣi nǹkan máa ń hun hadith jọ kò kò sí nǹkan òun jọ nípa. tó àwọn méjèèjì àti Abu Hanifa àti Imam Malik àwọn ní pé no ọjà lè conclude tí ó sì di valid and binding pẹ̀lú ọ́ra pẹ̀lú kákan ìsọ̀lẹ́ ni pé atajà ẹ̀bá àyọjọ kó fún àìmọye wákàtí àìmọye ọjọ́ àìmọye oṣù pẹ̀lú àti ìfẹ̀tẹ̀ náà ẹ̀tọ́ ni fún ẹni tó ra ọjà kó lo nǹkan tó rà ẹ̀tọ́ ni fún ẹni tó tajà kó lo owó tó fi ra ọjà rẹ̀ ṣùgbọ́n àwọn jùmọ̀ ni pé hadithun ẹ̀ abdullahi bin umar ló gbà wá lọ́jọ́ lọ́ta alẹ́ àníhùnmá níbi tó ń gbọ́ yédé ni pé tó bá ra ọjà lọ́jà màdínà tó sì fẹ́ bá ẹni tí ń tajà sọ̀rọ̀ tó bá ti wá ra ọjà ń tán yóò wá kọ́kọ́ rìn díẹ̀ yàtọ̀ kótó wa yóò fẹ́ wá padà wá ṣùgbọ́n ìdá ó ti media ti méjì ó ti méjì ọjà biden tó wọ́n fi wọ́n fi ṣe pẹ̀lú eléyìí bàtí báyìí bá fi fa ọlọ́run alam fi nọ́bọ̀rì náà má dáa bá ilé yàgò hànífà wàmálẹ̀kùn nàrọ́hù wà àrọ́jì nǹkan tí màmá àbú hànífà àti màmá malik tí wọ́n sọ òun ni ó ló dàbí pé ó tẹ̀wọ̀n kì í ṣe pé ní àfi dá hadith nù but pàápàá jọ lásìkò tá a wà yìí nítorí pé ọjà àtẹni tí ó ra ọjà lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n lè má sí ní ojú kan wọ́n lè má sí ní wọ́n lè má sí lójú kan náà ẹni tí ó tajà ó wà lábújá ẹni tí ó rajà ó wà lẹ́kọ̀ọ́ ọjà tí wọ́n rà ó wà ní Ìlọrin tàbá lé pé ká lo mazhab àwọn jù àwọn sọ́rí mazhab bí eh, iftirakul badani jẹ́ pé àjọ ní kò ní ṣe máa ta so máa má yakun máa dáma sí qawlu fi hadha wa hadha fàlámúrú fi hí sa tóótó ọ̀nà ni eh, ìgbìyànjú àwọn ọ̀rọ̀ àwọn onímímà so hadha wa sallallahu wa sallam wa barak wa na'am على نبينا محمد وعلى آله وصحبه وسلم